Ah, Mr. Kèéyìká meha. Kini meha. mẹ́hàn? Mi Ala Ẹ dà. Wàhálà ilẹ̀ kóra yín sí. Ẹ parí àwọn òwe yìí ká mọ ibi tí ọ̀rọ̀ yẹn kùn sí. Ó ń mọ òwe ju ọlọ́dọ̀ òwe lẹ̀ lọ. Èwo ń kọ́yá? Bá a bá fa bù. Àwọn ti bàbá tí ì yẹn. A bá bù a fa jà nù. A fa pa. Orí ikú orí ikú yẹn gbógun bá jẹ lọ ládùúgbò mi láyéláyé ò tó bẹ́ẹ̀ oh, máa ń gbé ogun àjẹ àmà pàbí fifteen nù ẹ àbógun kọ́ni twenty. àwọn ọ̀lẹ́ gbé padà àwọn amúgbà ẹ̀wọ̀n ìjà ìwà àánú ẹ̀ ń wá lọ tẹ̀lé wa wọ ẹwà ẹwà ẹwà ẹgbàáwé òbíràn ẹwà ẹfúnà ló yẹ ẹgbàá yìí wò. bí tọkọtaya bá ti mọra wọn kó wà kó wà kó wà òṣèré wọn mo jẹ jìyà lórí lórí àwọn ọmọ ìlú mo jìyà lórí pé mo bá mo bá lọ pèsè àwọn.